إن الحمد لله نحمده ونبلعه ونستشكره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوكف ألوم الله أترى الصلاة نبوة محمد صلى الله عليه وسلم أطمع تسوجي نريد لك على القرآن الكريم لكن سورة الأنبياء آية 34 أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنه وإلينا ترجعون وإذا رآك الذين كفروا إن يتخذونك إلا أدوى هذا الذي يذكر آليتكم وهم بذكر الرحمن هم كافرون الله سبحانه وتعالى كل نفس ذائقة الموت gbogbo ẹ̀mí ní ìtọ́ ikú wò wọ́n lókun bí ṣọ́rì wọ́n kọ́ìrì fitna àwọn olóhun bá àádọ́ ihò bí ṣọ́rì pẹ̀lú àwọn nǹkan tí ara kọ̀ wọ́n kọ́ìrì pẹ̀lú àwọn nǹkan tí ara fẹ́ fitna tàn gẹ́gẹ́ bí àdánwò وإلينا ترجعون ọ̀dọ̀ àwọn ọlọ́mọba onígbùn yóò padà sí aya tó ṣíwájú aya yìí وما جعلنا لبشر من قبلك الخلج أفإن مت فهم خالدون ọlọ́mọba ní kò tí ẹ̀dá kan ṣíwájú rẹ̀ Muhammad sallallahu alaihi wasallam tí àwọn ọlọ́mọ bá dákòókò máa bẹ lọ gbére àfàìn mítà tí rẹ̀ Muhammad tí ó bá jáde láyé fọ̀húnmù khalidun ṣé àwọn ni wọ́n máa bẹ lọ gbére wọ́n sọ gbólóyìn fún anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam nígbà tó ń pè wọ́n sí tọ́lọ́mọba tó ń pè wọ́n sí di mọ́lọ́mọ́lọ́kan tó ń pè wọ́n sí bí àwọn ìwà rí tó dẹ̀ ń kọ ìwà àbàjẹ́ fún wọn wọ́n sọ fún anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam ipi ẹ má dá lónìí ṣáàrùn akọni nàtàrà bọ̀sùn bí ìrẹ́ ìbàlmání à ń retí àsìkò tí ikú jàgbà sí àwọn àjálù ayé tí ó rọrùn tí ó jáde láyé ọlọ́mọba subhanahu wa ta'ala ó wá ń sọ fún àwọn kìfìrí pé wà máa jọ àmìnà lè bá ṣàrí ní kọ́bìlìkàl kólẹ́jì ìrẹ́ muhammad sallallahu alaihi wasallam kò sí ẹ̀dá kan tó ṣíwájú tí nǹkankan bá ṣẹlẹ̀ sí ẹ tó bá jáde láyé fọwọ́mùn kọlìdún sáwọn ni wọ́n máa bẹ lọ gbére ọlọ́wọ́n bá ní ilé yìí pọ̀ síbú torí pé kúlù náà sí ń bá ìkọ́tùn gbogbo ẹ̀ ní ó tọ́kúwò kò sí ẹ̀ nìkan tí ò ní tọ́kúwò eléyìí ló ń sọ fún wa pé tó bá jẹ́ dáadáa kò ń ṣe pé àdánwò ṣẹlẹ̀ sí ìyẹn kan láti mọ̀ bí ẹni rí ní àbí òṣè ní rí kò ṣe pé torí pé èèyàn kan ó ń wẹ̀ nínú owó láti sọ pé ẹni rí ní àbí kò ní rí kádà ó ṣẹlẹ̀ sí èèyàn láyé ìtì ọlọ́mọ bá ti fi ilẹ̀ pé kò sí ta ìṣe lórí ẹ̀yìn gẹ́gẹ́ bí ayata lè mọ́kà fúnra wa tí ọlọ́mọ bá subhanahu wa ta'ala ní òun ó dáwọn àwọn ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات ọlọ́run ní dandan ní ká dẹni wò pẹ̀lú bẹ̀rù pẹ̀lú ebi pẹ̀lú bíkú nínú dúkìá nínú nǹkan oko yín àwọn èèyàn ó kú fún yín gan ọba ṣírò sọ̀bìrín àwọn tó ṣe sùúrù máa fún wọn ní ròdùnú alẹ́dínà ìdá àfàbàtò mùsùlùmí àwọn tó ṣe ike tí àdáwò kan bá kàn wọ́n pààlù inna lillahi wa inna ilayhi raji'un in tí ó tẹnu wọn jáde òun náà ni wípé ọlọ́run ọba ló ní wá ọdún ẹ̀ náà èèyàn kan ohun ẹnu owó àbóhun ẹnu ọlá kò ń ṣe nǹkan tá a fi ń jó ohun rẹ̀ àbí nǹkan tá sọ wípé a fi ń lé ó ti dẹni ìyọnu ọlọ́run ọba rárá méjèèjì àdánwò ọlọ́run ọba ni ló fi ní kúlù náà sin dá ìkọ̀tù mọ́wùtì gbogbo ẹ̀mí ni ó tọ́ kúrò so tí wọ́n bá kú ìyẹn ò túmọ̀ sí pé ìlànà dáadáa ni wọ́n ń bẹ lórí rẹ̀ àwọn kan ti kú síwájú rẹ̀ tí wọ́n jẹ́ ẹni rí bẹ́ẹ̀ làwọn àgbà ti kú síwájú rẹ̀ náà tí wọ́n jẹ́ ẹni ibi so èyí tí wọ́n sọ wípé pẹ̀lú àṣáàrí akọrin yìí tí wọ́n sọ wípé na tàrà bá torí ìrọ̀ ìgbàlmẹ́nú à ń retí àjálù ayé kan tí ó jálù tó ṣe pé yóò fi jáde láyé eléyìí ó kìí ṣe nǹkan tuntun tó bá kú eléyìí ló fà lórí jẹ́ pé ìkan lára àwọn àfá ọkọ̀ nù fún ẹ̀kan ó ní tamanna rijalu aw tamanna unasun an amuta fa in amut àwọn èèyàn kan wọ́n fẹ́ kí n kú wọ́n wíṣì mi ní death fa in amut kí n bá kú fatilka sabilun lastu fi abi aw hada ọ̀nà kan tí ó ń ṣe mi nìkan náà ni màá kó sí gbogbo wa là kan wíṣì èèyàn kan ní kú kan ó kan kú sí èèyàn kan kò sẹ́ni tí ò ní kú torí pé ọlọ́wọ́ bá tó dá wa sọ pé kullu nafsin ra ìkọ̀tù mọ́ọ̀tù ọlọ́wọ́n bá ní gbogbo ẹ̀mí ní ó tọ́ ikú ó inú àyà mi ọlọ́wọ́n bá ní innama tuwaffawna ujurakum yawmal qiyamah tí kálukú bá gbélé àyíṣe iṣẹ́ dáadáa ni yóò gbà ládàá rẹ̀ tó bá ti jọ gbélé àtìyàmà ẹni tó bá rẹ̀ ṣiṣẹ́ ẹbí náà yóò gbà ládàá títí ẹ̀ náà tó bá ti jọ gbélé àtìyàmà faman zuhziha ọlọ́run ní pàtàkì gangan ní ẹni tí wọ́n bá fi lè kì kúrò níbi iná táwọn ọlọ́run ọba ta ní kó mórí bọ́m̀bì ìyá iná wọ́n ó ti lẹ́ jẹ́nà tá a lè ṣe lọ́mọ àjẹ́nà fọ́kọ́ fáàmù ìwé yẹn ló jèrè ṣùgbọ́n pé yẹn kò ní kú kò sẹ́ni tí ò lè kú wọ́n iná máa tó wọ fáwọn òjòrò fún yọmọ ìkẹyàmá iṣẹ́ yín àmọ̀ ọ̀sán ilé ẹ̀sán ìtúbàdìjọ́ ń gbé ìdàlùkẹyàmá ẹni tí a bá ti kúrò níbi iná tàbí kó wọ náà òfin aljanna tàbí kó wọ aljanna faqad faz ẹni tó jèrè nìyẹn wa mal hayatud dunya illa mata'ul ọlọ́run ní ìṣẹ̀yìn ayé ẹ̀tànjẹ lásán ló jẹ́ tó ṣe pé ẹni tó ṣe wípé ọlọ́run yóò jòkótayé eléyìí ni yóò kó àìrójúra ìbá kúrò ní ìtọ́ ọlọ́run wa subhanahu wa ta'ala so ìtọ́ ń sọ ipe na tara bọ̀ su bí ìwà ìbàlùmọ̀nù à ń retí àsìkò tí ikú ó jẹ àgbà ó kúrò láàrin wa èyí sọ iná tó ìsọkúsọ tó sọ fún wa tó ọlọ́run bá ní kò rí bẹ́ẹ̀ wa ma ja'alna li basharin min qablika al-khuluj àwọn tán síwájú rẹ̀ nínú àwọn èèyàn kò sẹ́ni ta ní kó máa bẹ̀lọ́gbé nínú wọn gbogbo wọn ni wọ́n ti jáde láyé anabi adam alayhisalatu wasalam tó ń ṣe bàbá ọmọ ènìyàn tó ti jáde láyé anabi nuh alayhisalatu wasalam anabi ibrahim anabi ismail anabi ishaq àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn anabi ọlọ́wọ́ bá anabi musa alayhisalatu wasalam tó ti jáde láyé anabi isa alayhisalatu wasalam ọlọ́wọ́ bá gbóhùn lọ sókè ṣùgbọ́n náà ń padà bọ̀ wá tó wunú padà wá kú bí ọmọ ènìyàn ṣe ń kú kò séèyàn kan tí ó máa bẹ gbére lórí ilẹ̀ kullu man alayha fanin ọlọ́ni gbogbo tó ń bẹ lórí ilẹ̀ ni ó tán wa yabqa wajhu rabbika dhul jalali wal ikram ọlọ́run ọba ní òun ọlọ́run ọba nìkan lòun ó ṣẹ́kù sọlọ́wọ́ subhanahu wa ta'ala ní ọba ìmìta ṣe tó bá jáde láyé ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون ọlọ́ni àtẹ̀yìn wo bìṣọ́rì pẹ̀lú àwọn nǹkan tara kọ̀ wọ́n xeyí pẹ̀lú tara fẹ́ fitnatan ọlọ́ni àdáwò nìkan náà ni abẹ́fíjà ìwò ni ẹlòmíì látara pé kí nǹkan lé fún òní ìmọ̀lọ́wọ́ ọba tí nǹkan bá lé fún ibi tí ó ti pàṣẹ ti ẹ̀yìn ẹ̀ jíjẹ mú lè lé fún ibi tó ń wó ti pàṣẹ ti ẹ̀yìn ẹ̀ ẹlòmí o lè jẹ́ àwọn nǹkan tó ń lé ọ̀rẹ́ lè má tẹ́ ibi tí wọ́n ti pàṣì yẹn ṣùgbọ́n ẹlòmí tí nǹkan bá lé fún o lè jẹ́ pé yóò fèlè ń bẹ̀ ṣùgbọ́n gọ̀rọ̀ àwọn èèyàn tí ọlọ́run bá dọ̀ọ̀rọ̀ tó bá fún wọn ní ọ̀rọ̀ tó fún wọn lówó tó fún wọn nípò láyé ọ̀gọ̀rọ̀ wọn náà máa ń fèlè ń bẹ̀ àfẹnitọ́lọ́n bá ṣàwọn àyàfi àwọn tọ́lọ́n bá ṣàánú wọn lókù bí a ń fọwọ́ tí òfin ọlọ́wọ́ bá dànù bí ká mọ mọ́ọ̀kì ọ̀rọ̀ ọlọ́wọ́ bá òun ló pọ̀ jù nígbà táwọn kan bá jẹun tán yóò tán tán bá wó tuntun tókè ogún tí ọlọ́wọ́ bá pín ní Al-Qur'an Karim òun làwọn ó máa fọwọ́ tì dànù lèyìn fún sọ wípé àtobìnrin àtọkùnrin ó yẹ kí wọ́n ṣe wọ́n déédéé ó bẹ̀ pé ní mùsùlùmí pé mùsùlùmí lòun ó lè jẹ́ pé lóyìn ẹ̀bẹ́ wọ́n lè ní pé kíní kan àdínì ni nínú mọ́ṣáláṣí kan ìta wọn fi ń tara wa láwọn ìkóyè tá ń jẹ ìfẹ́pọ̀sì ni ó sọ ní ó sọ pé òun sọpọ́ọ̀tì wípé kí ni èpè kóbìnrin àtọkùnrin kọjọ jẹ déédé bẹ́ẹ̀ ni ó gbé alkùránì yóò ló ń ka alkùránì òun náà ṣe tìláwà alkùránì ó lè ń ka níbẹ̀ ipa wípé obìnrin in tí ó gbà lógún yóò máa áyà tí ó ń ṣe áyà tí ó parí mú alkùnrán áyà tó rílẹ̀ ṣùgbọ́n tó ipò ó ti ń bẹ lọ́wọ́ rẹ̀ kéjì ń bẹ rẹ̀ yóò lóun náà lè òun náà lè mú mọ́ra wá so ìmọ̀ra mi òun náà ní pé ká ṣe obìnrin àtọkùnrin ká ṣe wọ́n déédéé níbi so ló jẹ́ pé ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni máa pọ̀ dídàkudà fìràáhùn ọ̀rọ̀ ló sọ dídàkudà tàbáwò namrud ọ̀rọ̀ ló sọ dídàkudà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mọ́ àwọn tí wọ́n ní owó tán ní ipò torí pé tó ń bẹ lọ́wọ́ rẹ̀ yẹn yóò máa jọ lójú láti lè fi òpóòsì ọlọ́run subhanahu wa ta'ala ma òpóòsì lára àwọn tí wọ́n jẹ́ ta ló ti ń takò musa kí ló fa òun náà ní owó tọ́lọ́wọ́n bá fún ṣùgbọ́n karamba nílé o mọ̀ pé fitna ọlọ́wọ́n bá fi ṣàdánwò fún mi ló fi jẹ́ wípé ìró òdùnnú ni fún ẹni tí ọlọ́wọ́n ọba kùn lówó tó gùn ní ọrọ̀ tí wọ́n èèyàn bẹ́ẹ̀ wá lò ó síbi dáadáa tó fi ń promote nǹkan tí ọlọ́wọ́n ọba fẹ́ tó fi ń promote nǹkan tí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ní ká máa pèpè sí ìró òdùnnú ni fún ṣùgbọ́n ní tó ṣe pé ó ń tí ẹ̀ ti bí máa promote àwọn nǹkan tí ọlọ́mọ bá takò lára kùtínà ti ti ẹ̀yẹ ọlọ́ni wọ̀nà burú kó bí sharri a máa dẹ̀yìn wò pẹ̀lú nǹkan tá a ò fẹ́ wal khayr àti nǹkan tí ara fẹ́ tínú yóò máa dùn sí tá a bá fún yín ọlọ́ni fìtìnà kó máa jẹ́ fìtìnà fún yín ẹlòmíì látara ọmọ òní fìtìnà ti tiẹ̀ lọ́lọ́ sọ pé innama amwalukum wa awladukum fìtìnà ọlọ́ni owó ní dúkìá yín àtàwọn ọmọ yín fìtínà ni wọ́n ọlọ́run bá pé ó fẹ́ fi dán yín wò ní ẹlòmí yóò dọmọ náà látara ọmọ tó bí gẹ́gẹ́ bẹ́ẹ̀ lómi ó ṣe dọmọ náà látara dúkìá tó ní lómi jẹ́ pé agbọ́rọ̀ ronú sí ilé ìdáadáa ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ọlọ́run dánwò níbi ọ̀rọ̀ òṣì ipé kò rí jẹ kò rí mu wọ́n sì tún máa ń gbìyànjú ju ẹni tó ṣe wípé owó lọ́lọ́run bá fi dáhùn lọ ẹlòmíràn ṣe sùúrù nígbà tó bá rí àdánwò ayé nípa ọ̀rọ̀ jíjẹ múmu bó ti ẹ̀jẹ̀ pọ̀nrẹ̀ ní ó fẹ́ nílẹ̀ ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n bá ní ọrọ̀ ibi ọrọ̀ yìí ni wọ́n ti máa tako àṣẹ ọlọ́run bá wa ta'ala àpẹtọ́rọ̀ bá ṣàánú wọn so ẹni tí ẹ̀sìn ò bá dàrú mọ́ lọ́wọ́ tó pèrè ní mùsùlùmí tó bá rí èèyàn kan tó ní ọrọ̀ tó ti ṣíwájú bẹ́ẹ̀ ni nàbòròdù síwájú kọ́rùnù síwájú àwọn èèyàn tí wọ́n ní ọrọ̀ kan lówó lóríṣiríṣi tó ṣe pé wọ́n ti tako òfin ọlọ́mọba wọ́n ti síwájú èèyàn bẹ́ẹ̀ ìyẹn wa ta'ala ni wa ilayna turja'un ọ̀dàwọ̀ ọlọ́mọba òǹlẹ̀lẹ́ padà sí tó bá ní pé kìíní ìjẹ́ pé òpin náà láyé bíbáyìí àbálẹ́ nìyẹn ṣùgbọ́n ọlọ́wọ́ subhanahu wa ta'ala jẹ́ ká mọ̀ pé ọ̀lọ́wọ́ ọlọ́wọ́ bá náà là á padà sí ló fi jẹ́ wípé kálukú wa gbọ́dọ̀ wò ń dá ń ṣe ọlọ́wọ́ bá sọ fún anábọ́wá muhammad sallallahu إنكم يوم القيامة عند ربكم تختصمون gbogbo yín ẹ padà wá máa takora yín tó bá ti jọ pé ní àkíyàmà ìwọ máa sọ mo jíṣẹ́ fún yín àbí mo jíṣẹ́ fún yín àwọn ọmọ claim kó jíṣẹ́ fún àwọn ṣùgbọ́n ọlọ́run bá subhanahu wa ta'ala ló dájọ́ láàrin yín tó ló jẹ́ pé ní tí ó jẹ́ ojúṣe àfẹ́sìn ó náà ní kó sọ ní tójú òdodo fún àwọn èèyàn lápá léde mú sọ ìpè ó lè kọ̀ǹpẹ́ẹ̀lì àwọn èèyàn láti ṣe òdodo tó ń sọ ìgbà tó kì í ṣe lórí ìlú tí wọ́n ti fi ẹni pé sọ tọ́lọ́wọ́n ọba ní kò sọ ẹni tí ọlọ́wọ́n bá fẹ́ káwọn èèyàn ṣe ìwọ sọ fún wọn wọ́n ṣe wọ́n ṣe ìwọ ti tú okùn lọ́rùn ààrẹ o ti fí ààrẹ o ti ṣe tó yẹ tí wọ́n ṣe eléyìí ni tó jẹ́ ojúṣe gbogbo àfẹ́sùn àfẹ́sùn gbọ́dọ̀ jẹ́ tí ó máa tijú láti sọ tó jẹ́ òdodo fún àwọn èèyàn ó gbọ́dọ̀ sọ bọ́lọ́wọ́n bá ṣe sọ àwọn èèyàn yọnu ni wọn yọnu torí pé ìyọnu àwọn èèyàn

ó ní wọ́n ìdára akẹ́lẹ̀rí na káfọ̀rú àwọn tí wọ́n ṣe kèfèrí tambari rẹ̀ Muhammad in yattakhidunaka illa huzwa wọ́n máa fi ẹ́ṣe ẹ̀yẹ́ ni ló fi jẹ́ pé lára attributes àwọn ọ̀tọ̀ ọlọ́run ọba òun náà ni pé ká máa fi àwọn ànábì tó ń takọ àwọn òṣàfẹ́ ń bọ́ kò sí ní àṣìfẹ́ ṣe wá àti tó ṣe pé kò lè takò nǹkankan gbogbo ẹni tó ló ń ṣe ẹ̀sìn tó ń pèpè sí nǹkankan nínú ẹ̀sìn tiẹ̀ ó ń takò tẹ́lòmíì ni sọ ló jẹ́ pé àwọn tí ó sọ wípé ẹ̀ẹ́dẹ́ kí a ṣe pọ̀ bó lẹ́yẹ fẹ́ ṣe pọ̀ ìtumọ̀ ẹni pé kí ń kálukú ní kó mọ́ sọ ní tóbi níbùnú ẹ̀mọ́ torí pé látòjú ọlọ́wọ́n bá lóun nìkan ní ká képe èèyàn kan gbàgbá a lè képe ibi a lè képe omi ẹ̀sìn títí ẹnu wọ́n tó pẹ̀rẹ̀ mùsùlùmí ní a lè képe ibi a lè képe omi tó bá ti ń sọ yìí òun tako ẹni tó lẹ́ lè képe ibi yóò bí ní tó ń tako títò so ìgbà wo ló ní tako mọ́ òun pé kí n kálukú dákẹ́ kó mọ́ sọ̀rọ̀ mọ́ kó mọ́ sọ títí ẹ̀ torí pé tó bá ti ń sọ títí ẹ̀ òun tako títí ẹ̀ kí wọn náà mọ́ sọ títí ẹ mọ́ torí púpọ̀ tí wọn náà bá ti ń sọ títí ẹ òun tako títí ẹ ìgbà tí ẹ̀ka bá wó sùsùn tó sọ yí pé obìnrin àtọkùnrin kan mọ̀ pín déédéé ogún ogún tí ó pín kò jẹ́ déédéé opinion títí ẹ ló sọ yẹn tó bá ṣe pé ẹ̀sìn tó ń bí lọ́ngì sí ẹni tí wọ́n sọ ní ẹ̀sìn yẹn ẹ̀sìn Islam ní rárá lè zákàrí mẹ́sìlọ́ abẹ́lú ń yìí obìnrin ó mọ̀ gba ìdajì tọkùnrin bá gbà ní ọkùnrin ó máa gba méjì tí obìnrin bá gbà àti ìdájí tí ọkùnrin bá lóbìnrin ó bá ni ẹni tó bá ti ṣe wọn á ní kíni ó ń tako àwọn obìnrin bẹ́ẹ̀ ni ẹni tó bá sọ ike dédé mùsùlùmí ó ní kíni ó ń tako ọ̀rọ̀ ọba gbogbo ẹ̀sìn láyé kò sí àti gbogbo àwọn oríṣiríṣi tí àwọn èèyàn ní ní àwọn oríṣiríṣi yóò máa takora wọn ìgbà tí ẹ̀ka máa ń pé ẹ fi àwọn géèz lẹ̀ àwọn náà wọ́n ní right láti fẹ́ra wọn lọ́wọ́ olúwe ti tiẹ́ ó ń sọ wípé ọlọ́wọ́ bá pa àwọn kan wọn látara pé wọ́n ń homosexuality ọlọ́wọ́ bá ṣe é bọ̀tà àwọn kan ní right wọ́n lẹ̀ àwọn náà ní right débi pé ní àwùjọ mi tó bá fi lè tako gayness ni pé àwọn èèyàn ń ṣe gay láàrin ara wọn tó bá tako ìyẹn lè bá rẹ̀ ní àwọn àwùjọ òní lápẹjú ẹlò ní àwọn òsùnsùn yìí pé kí ni ó gbọ́dọ̀ fẹ́ ju ìyàwó kan lọ ọlọ́wọ́n bá dẹ̀ sọnú al-Qur'an pé kìí fọ́n kí wọ́n máa tọ́lọ̀ lápẹ̀lẹ̀ nìta mọ́tìnà wà tó látọ̀wọ̀ rọ́bà ẹ̀fẹ́ tó wà wù ní obìnrin ẹyọ kan ní námẹ́ni tó sọ pé ẹ̀ lè fẹ́ ju ẹyọ ọ̀kan lọ láwùjọ títí wọn ó ti tako òfin islam ó tako alkùránù kẹrin bẹ́ẹ̀ ni mùsùlùmí tó sọ wípé o lè fẹ́ ju ẹyọ ọ̀kan lọ ó ti tako àṣà títí wọn ó tako òfin ìlú títí wọn ló jẹ́ pé ní àwọn àwùjọ míì láwọn ilẹ̀ òkèèrè nínú òyìnbó tó bá ti lè fẹ́ ju ẹyọ ọ̀kan lọ o lè bá rẹ nínú ẹ̀wọ̀n ṣùgbọ́n tó bá ní jẹ́ friend wọn bá tó mẹ́wọ̀n bá tó mẹ́ẹ̀ẹ́dógún yóò wà lọ́fù láwùjọ títí wọn tó fi jẹ́ pé kò sí ẹ̀sìn kan àti kó tako ẹ̀sìn kejì àyàfi àwọn nkẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ kan tàwa sọ ìgbókè àwọn eléyìí sọ nǹkan tó ń tako ẹ̀sìn wọ́n sọ nǹkan tó tako títí wa torí náà kẹ́mọ́ sọ mọ́ ó túmọ̀ sí wípé kálukú dákẹ́ lórí ìdí ẹ̀sìn rẹ̀ sọ bẹ́ẹ̀ ni kálukú mọ̀ pòmótì tóun náà gbé dání ni ọlọ́run ọba ní kullu hizbin bima ladayhim farihun gbogbo pátì kọ̀ọ̀kan ló ń rìjọ́ yìí nínú nǹkan tó gbé dání kò sẹ́ni tó fẹ́ gbà kó ń rán kálukú náà ló gbà kó ń ra ẹ̀jẹ̀ ṣùgbọ́n nǹkan tá a gbọ́dọ̀ mọ̀ òun náà ju gbogbo àná làá fà yé lẹ̀ summa innakum inda rabbikum yawm al-qiyamati takhtasimun tó bá jọ́ gbé dal kìyàmà kálukú máa fúfú ààrẹ wájú ọlọ́run sọ̀nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ọlọ́ndídí sọ fún ní inú suratul Jāthiyah ní ìtò klẹ́ tí ó ti rí jùlẹ̀ thumma ja'alnāka 'alā shari'atin min al-amri fattabi'hā ọlọ́ni àti gbé ẹ lórí tẹ̀lé wọ́n láti tẹ̀lé àwọn alladhīna lā ya'lamūn má tẹ̀lé ìfẹ́nú àwọn tí wọ́n mọ̀ kankan tí wọ́n kàn sọ tó wù wọ́n innahum lan yughnū 'anka mina wọ́n lè rẹ̀ ọlọ́rọ̀ níwájú wa inna adh-dhalimina ba'duhum awliya'u ba'd àwọn tí wọ́n jẹ́ alábòsí wọ́n máa ran lọ́wọ́ ni wallahu waliyyul muttaqin àwọn tí wọ́n dúró déédéé tí wọ́n di olùpáyọ̀ ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bó kún wọn lọ́wọ́ ọlọ́wọ́ bó máa bẹ pẹ̀lú wọn ọlọ́wọ́ bá ní ọ̀rẹ́ títí wọn òun ní ọ̀gá títí wọn òun lẹ́ni tí àwọn sìn kí la fẹ́ lóun òun ni kí ariwo táwọn èèyàn kan pa ariwo lásán ni eléyìí accuse eléyìí pípé ó jẹ́ ẹni tí ó ń píṣì nǹkan tí ó bá ti ní mu òun náà ń píṣì tí ó bá tẹni kejì mu kò séèyàn kan tó ń sọ̀rọ̀ kẹni kódà kó ṣe pé politics ló ń ṣe yóò mọ mú nǹkan tó yàtọ̀ sí tẹni kejì wá ní torí pé ọmọ ènìyàn kí ní wo ò lè jọra wọn ní gbogbo ọ̀nà yìí ṣùgbọ́n ẹni tó bá fẹ́ ṣe ẹ̀sìn Islam ẹni tí ọlọ́run ọba sọ nínú al nílé tí yóò sí rújú bẹ́ẹ̀ tí ò ń ṣe nǹkan tó ṣe wípé èèyàn kan lè adjust àkùtẹ́ni ẹ bá fẹ́ fi ìsìláàmù lẹ̀ lókù tó fẹ́ ṣe ẹ̀sìn tó wò ó láti ṣe ọlọ́ni wọ ìdára àkàlẹ̀dínà káfọ̀rù wọ ìdára àkàlẹ̀dínà káfọ̀rù àwọn tí wọ́n jẹ́ kéfì ìtàn bá rí ẹ ìyẹn tẹ̀kìdúnà kẹlá òzùwa ó máa fẹ́ ṣe yẹ̀yẹ́ ni àádọ́lẹ́bí yẹn àwọn ti ka anẹ́gbọ́wà Muhammad sọ̀lá àtàwọn kún ẹni tó ń sọ̀sọ̀kú sọ ń pa òṣà wọn ìgbà tó bá ní ẹ mọ́ pé nǹkan mí ọ̀pọ̀lọ́wọ́ bá wọn ló ń bú àwọn òṣà wọn ó ń bú àwọn bàbá wọn ó ń bú àwọn bàbá wọn nítorí bàbá wa tí ń nǹkan yìí ní ni wọ́n òmùgọ̀ ni wọ́n aláìmọ̀kan ni wọ́n ó sọ ṣùgbọ́n in tó túmọ̀ sí lọ́dọ̀ títí wọn òun náà ni pé ó ń fi àwọn bàbá àwọn ló gbogbo pẹ̀lú kó ń sọ wípé káwọn máa pe nǹkan tí àwọn ń pè wọn ẹ máa ké bí ọlọ́wọ́ bá tó dáhùn nǹkan wọn yìí so eléyìí ti tako àdìọ́ kan títí wọn. àwọn ọlọ́pàá tó jẹ́ pé irú táwọn mi ń pèpè sí lónìí wọ́n pe àrẹ́sọ̀ lásán náà síbẹ̀ ìpè rẹ̀ Muhammad kí ló fẹ́ díkájọ́ ṣe pọ̀ díkájọ́ ṣe pọ̀ wọ́n bu àwọn òṣà wa náà má takò àwọn òòṣà wa mọ́ bí kájọ ṣe pọ̀ kájọ máa ṣe káṣe títí ẹ káwa náà ṣe kúwọn náà ṣe títí wa ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala sọ fún anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam qul ya ayyuhal kafirun la a'budu ma ta'budun sọ ike ẹ̀yìn kìfìrí intensin ní ìgbà yìí sìn wala antum a'abuduna ma a'budu ẹ̀yìn náà ò ìsìn tí mò ń sìn pẹ̀lú bẹ́ẹ̀ ṣe yìí ìsìn mò ń sìn kọ́lẹ̀ ń sìn bẹ́ẹ̀ ṣe ń ṣe èyí ẹ̀yin ò dẹ̀ ní bá ń ṣe nǹkan tó ṣe wípé ẹ̀ ń ṣe gbàtọ́lọ́wọ́ bó parí ayà yìí súra yẹ ó ní lakum dinukum waliya din lakum dinukum ẹ̀sìn tí ẹ máa ṣe lọ waliya din ẹ̀sìn tèmi náà tèmi náà máa ṣe lọ so nǹkan tó ṣe kó clear ni wọ́n ti àmẹ́sọ̀ láta wọ́n fa mọ́ṣẹ́mọ́ fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn fa àfáà míì láti máa sọ nǹkan tó takọ Al-Qur'an láti máa sọ nǹkan tí ó gbọ́rọ̀ ẹ̀sìn mu wọ́n á fà á pẹ̀lú gbogbo ọ̀nà ṣùgbọ́n lọ́wọ́ bá sọ fún ẹni bọ́wọ́ Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́wọ́ bá ní lawla an sabbatnaka tí ó bá ṣe pàwọ́ náà ọba fi ẹsẹ̀ rí lẹ́ni tàkọ̀tì tàtẹ́ká ilé iṣẹ́ nǹkan nílà ó fẹ́ fi díẹ̀ sọ́dọ̀ wọn ṣùgbọ́n kò fi sọ́dọ̀ wọn nìyí òfì sọ́dọ̀ wọn yàtọ̀ kíta tẹ́rìkà ilé iṣẹ́ àkọ́yìnlá ó fẹ́ fi sọ́dọ̀ wọn díẹ̀ tó túmọ̀ sí pé díẹ̀ náà ó gbọ́dọ̀ fi sọ́dọ̀ wọn ni lọ́lọ́wọ́ subhanahu wa ta'ala ló fi ń sọ fún anábíwa muhammad sallallahu alaihi wa sallam inú suratu hud ọlọ́wọ́ subhanahu wa ta'ala nfa tẹ́kìn kama umirta bá a ṣe pẹ́ láṣẹ ni ó ṣe dúró déédéé wọ́n máa ń tábà máa àti gbogbo àwọn tó lágbàtí pẹ̀lú ẹ wọ́n lá tẹ́lú ẹ̀ má kọjá yàrá báwọn kan ṣe ń kọjá là iná bí máa ta àmàlù mẹ́wọ̀ sí ń tẹ́ ń ṣe ọlọ́wọ́ bá rí gbogbo ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà wà láà tẹ́rìkànù ilẹ̀ lẹ́bí ìnà bọ́là mu àwọn tí wọ́n ṣe àbòsí fún ẹ̀mí ara wọn ọlọ́ni ẹ̀ tẹ́ bá ṣe ìyá náà ni ó jẹ́ ti kíyìn o ọmọ alákùnrin ló ní láàmì àwòrán kò sẹ́ni tí ó ràn yín lọ́wọ́ bí iye ọlọ́wọ́ bá tó mọ̀lá tó ń sọ̀rọ̀ òun kò sẹ́ni tó lè dáàbò bò yín tí ó ràn yín lọ́wọ́ tí ó kún yín lọ́wọ́ yìí ni tí wọ́n ń pè bí ẹni tó mọ tó ń ṣe ṣùgbọ́n ká máa fi sí ọ̀dọ̀ àwọn èèyàn tó ṣe wípé ní tí wọ́n ń pè wá sí ó tako tí ọlọ́run ọba tó dá wa wọ́n lè dáàbòbò wá so ó gbọ́dọ̀ fi sọ́dọ̀ wọn ẹn wọ́n sọ̀sọ̀ kú sọ pé wọ́n ń bú ẹ wọ́n ń sọ ilé ní òtúmọ̀ sí pé kí ẹ máa ṣe ìwà jàgídíjàgan àbí ìwà tẹ́ẹ̀bì náà tí wọ́n máa ṣe àwọn ìwàkíwà wọ́n lè máa lẹ̀mọ́ islam islam gbọ́pá bọ́sẹ̀ kúrò bí nǹkan tí wọ́n ń ṣe islam kọ́nà represent wọ́n represent ìfẹ́nu ara wọn ni ẹni tó bá represent islam yóò ní tìkọ́mà bọ́lá wọn bá ṣe ní kó ṣe ní ó ṣe ṣe ẹni tó wá tó represent islam wọn ṣùgbọ́n ẹni tó ṣe kó yànmà kò represent islam ó represent ìfẹ́nu ara rẹ̀ ẹni tó rẹ̀ ń ṣe àṣejù náà kò represent Islam òun náà represent ìfẹ́nu ara rẹ̀ ni eléyìí jẹ́ point tó pàtàkì ṣùgbọ́n pé àwọn kẹfìrí àbáwọn kìíní kan ò ní bú wa à ń tara wa yín lọ́lọ́ọ̀bá subhanahu wa ta'ala sọ pé ولا تسمعون لا تسمعون من الذين أشركوا ومن الذين أوتوا الكتاب من قبلكم أذى كثيرا ọlọ́run ni ẹ máa gbọ́ àwọn ìsọkúsọ ìtakoni ìbúni látọ̀dọ̀ àwọn tó ṣe wípé wọ́n jẹ́ olùṣẹ́bọ̀ àtàwọn tá a fún tíra ṣíwájú yìí ọlọ́ni wọ ìtọ́síbírú pọ̀tàtàkù tẹ́yìn bá ṣe sùúrù tẹ́ẹ̀dẹ̀ páyọ̀ ọlọ́wọ́ ọba tẹ́ẹ̀ ṣe sùúrù tẹ́ẹ̀ determination to die eléyìí ló ń sọ wípé torí páwọn kan bú ẹ wọ́n sọ̀sọ̀ kú sọ ń pa ìyẹn oníbú ọjọ́ ẹ̀sìn ẹlẹ̀ torí páwọn kan bú ẹ wọ́n sọ̀sọ̀ kú sọ ń pa rẹ ìyẹn ò túmọ̀ sí wípé kò wáyé nà torí èyàn ẹlì yóò fẹ́ kọ́ sọ̀sọ̀ kú sọ ń pa àrùn tó ń bá ṣe báyìí báyìí báyìí inú ẹ̀sìn torí ẹ̀ yóò máa yẹn nà eléyìí náà ó ń wo igbó kí a ẹ̀tọ́ wọn sọ̀sọ̀ kú sọ ń pa the next thing náà ní gbogbo máa bà nǹkan jẹ́ ìkíní kejì wọn gẹ́gẹ́ Islam wọ́n rẹpìsẹ́ntì ara wọn ni mùsùlùmí ẹni tó ṣe pé yóò dúró ti bọ́lọ́wọ́n bá ṣe ní kó ṣe bánibíwa Muhammad sallallahu alaihi wasallam ṣàlàyé fún sọ àyà ti pẹ́ nípa àwọn èèyàn ní bú wọ́n torí sọ ò bá ti wọ́n wọ́n wọ́n lè ní wa ṣe sọ ṣùgbọ́n nítorí wọ́n ní kórìíra fún ẹ ìyẹn túmọ̀ sí pé kí wọ́n náà máa wù àjàǹdùkú kí yẹn túmọ̀ sí pé kó lọ compromise rárá ìwọ dúró bó ṣe yẹ kó dúró eléyìí lọ́wọ́ bá sọ fún anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam fastakim kama umirta wa man taba ma'ak ìwọ àti gbogbo àwọn tó ń gbà islam pẹ̀lú ẹ̀dùn déédéé gẹ́gẹ́ bá ṣe pẹ́ láṣẹ ọlọ́run wa idha ra'aka alladhina kafaru àwọn tí wọ́n ṣe kìfìrí tán bá rí ẹ ń yattakhidhunaka illa huzwa wọn ò máa fi ẹ́ ṣe yẹ̀yẹ́ ni hadha alladhi yadhkuru alihatakum ṣẹni tó ń dárúkọ àwọn ọlọ́run yín àwọn òṣà yín tó ń dárúkọ wọn lọ́nà tí ò dá lélẹ̀ ọlọ́run ṣùgbọ́n àwọn tí wọ́n sọ̀rọ̀ yìí wà òun lè dékèrè rahman òun kàfúrò wọn àrò títí wọn pé ọlọ́run bá rahman tó ṣe jẹ mú fáwọn àwọn ṣe kìfìrí pẹ̀lú ẹ̀ àwọn ṣe kìfèrí pẹ̀lú ọlọ́wọ́ bá rahman ọba tó ṣe pọ́ náà ló ń kẹ́ gbogbo ayé ọba tó ṣe pọ́ ló dá wọn òun ló ṣe jẹ ẹmu fún wọn ṣùgbọ́n wọ́n ní ó bú ọlọ́run àwọn ó bú òṣà àwọn àwọn táwọn bú ọlọ́run ọba ń kọ́ àwọn tí ọba ń kọ́ wọ́n so àwọn òṣà wọn yìí ni ó bá bàrà lọ́dọ̀ wọn lójú wọn ju ọlọ́run ọba tó dá wọn lọ ibi ó lè dìpẹ́ndì àṣà wọn àṣà alẹ̀ wọn tó wáyé pé yorùbá ó lè dìpẹ́ndì àṣà yorùbá kó pọ̀ láti mú òfin alukur'an tó clear kó jégéjégé ìgbà tó máa ń fẹ́ pín ogún wọ́n jẹ́ ká pé ní lọ abẹ́lẹ̀ ọ̀sẹ̀yìn obìnrin tó pẹ̀lẹ̀ ní mùsùlùmí ìyá súnà àbí ìyá aláfàlátù àbí ìyá gbogbo ẹ̀ yóò wá sọ yìí pé ẹ ṣe gbàtí bàbá ń bẹ láyé tálẹ́ ń tọ́jú bàbá nítorí wọn fẹ́ pín ogún ẹ̀ wá ní pé hmm, àwọn ọkọ́ náà fẹ́ pín ọlọ́wọ́ ọba tó lóun sìn tó lóun kí wọn fún òun ló pín bẹ́ẹ̀ ó dẹ̀ gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ ni tó bá gbà bẹ́ẹ̀ ni ó ń ṣe mùsùlùmí ìmọ̀ takò ní ìtakò ìtakò òfin ọlọ́wọ́ ọba ni ìtakò ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba ni ṣùgbọ́n ti ṣe ń pọ̀ sùn tó ṣe wípé ó ń ṣe lẹ́yìn tí wọ́n bá fi lè takò nǹkan àṣà kan tí wọ́n gbé kalẹ̀ ó lè fẹ́ ẹni yẹn pé ah nígbà bàbá wa gbé kalẹ̀ lélẹ́yìn wọ́n ṣe ń ṣe nìyí ẹ kìnnìkan kìnnìkan ó fi fẹ́ kó ń dìfẹ́ndì àṣà ju pé kó ń dìfẹ́ndì òfin ọlọ́wọ́ wa lọ. tolóbi jẹ́ pé ẹlòmíì ó bá wò pé constitution Nàìjíríà lélẹ̀ constitution kìnnìkan ilé ó yẹ ká respect constitution àwọn tá ló gbé constitution kalẹ̀ àwọn èèyàn lásán lásán bíi tìjẹ náà ni wọ́n jọ jòkó tó ṣe tó ń wò ní òkè ilé ìlú òkè tá àmà fi rúru ara wa nìkan ó dẹ̀ tún lè di bí ọdún méjì kan ní àwọn àmẹ́ǹdì ẹ̀mí ìtàtúlá fi rú lára wa tẹ́lẹ̀ yẹn àti fi rú lára wa mọ́ ní ìtàmọ̀ fi rú rẹ̀ wọ́n tó pẹ̀lẹ́ mùsùlùmí ó wà ní pé ó ti kíní yìí ta gbọ́dọ̀ mọ́ rẹ̀ tẹ́sí bẹ́ẹ̀ ló mọ̀ kó òfin Al-Qur'an Karim yíò ni sọ́wọ́ ni wọ́n ní ṣe eléyìí tó ṣe ipò ń dárúkọ àwọn ọlọ́run yìí tó ń sọ̀sọ̀ kú sọ ń pa wọn yìí fi zikiri rahman ní kakuru ọlọ́run ní àwọn ọdẹ yìí kẹfìrí ni wọ́n ń ṣe pẹ̀lú ọlọ́kọ̀ọ̀bà rahman ọlọ́kọ̀ọ̀bà ń tẹ̀síwájú ní kúlùkọ́ ìfàn mi muhammad sallallahu alaihi wasallam nípa wípé muhammad tó sọ náà ti tó ṣùgbọ́n ọlọ́run fi àjẹwà àbí olùdẹ́ pé nínú nǹkan tí wọ́n sọ ńgbà tí wọ́n ń challenge òṣìṣẹ́ lọ́wọ́ bá Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní òkè àtẹ̀wá tọrọ lọ́dọ̀ ọlọ́run bá ń sìn wọ́n ní Allahumma in kana hadha wal haqqu min indik fa amtir alayna hijaratan min as-samaa ilé ọlọ́run tó bá ṣe pé tí wọ́n mọ̀ sọ fún ayé òdodo ni afẹ́kọ̀ọ́ tiẹ̀ ojú òkúta wa láti sọ́mà àwọn ìkíni bíi adhabin alim àdúgbò fìyà tó lé kókó ìyẹ́ ẹlẹ́kìnrin òfin jẹ́wọ́ á pé èèyàn tó bá ń sọ orí eléyìí ẹni tó mọ́ kìí ọlọ́mọba subhanahu wa ta'ala tó ń mọ́ kí oríṣi ọlọ́mọba ni ṣe bá dùn àní pé Allahumma in kana hadha wal haqqa min indik fa'dina ilayhi ìrẹ́ ọlọ́mọba tó wá ṣe pé òdodo ní tẹ́ni yìí ń sọ tí wọ́n mọ̀nà lọ síbẹ̀ ṣùgbọ́n wọn tọrọ yìí wọ́n in kana hadha wal haqqa min indik fa'amtir alayna hijaratan minas samaa tó bá ṣe ibi òdodo lẹ́ni yìí sọ fún wa rọ̀jò òkúta lùwà láti sánmà káàrí pé ẹni tó ń fi ẹni tó ń ṣe wá àti fún fi ṣe ẹ̀yẹ́ ni wọn á ní ìgbà wo nìyà tó ń sọ máa dé èrè wọn mú ní pẹ́ ọlọ́mọba subhanahu wa ta'ala ní kúlíkọ̀ lè sá min ajalin ọmọ ènìyàn àtàrà kanjú láti dá ọmọ ènìyàn máa ń kanjú ni ọmọ ènìyàn máa ń kanjú bẹ́ẹ̀ ni wàlá ajalẹ̀ tó nílẹ̀ ṣọ̀ìfọ́n ìkanjú látọ̀dọ̀ ṣọ̀ìfọ́n ni gbogbo nǹkan àmọ́ kanjú láti ṣe ni bàbá ń wá nǹkan àmọ́ ìkanjú náà ni bá àwọn ìkanjú náà ni gbogbo nǹkan àbá ń wá ìkanjú ni. Allah subhanahu wa ta'ala ni khuliqa al-insan min ajal ọmọ ènìyàn oníkanjú ni àtàrà àtàjú láti dá sa'urikum ayati ọlọ́run ní àwọn àmì ní ìyá ní máa fi ẹ̀yìn fala tasta'jilun ẹ má kàn mí lójú ẹ má kàn mí ọlọ́run bá ń sọ fún wa nínú ayà kan ó ní wàlá yóò àfihàn lọ́hùn náà tàbí zulmihim tọ́lọ́ bá fẹ́ fi àjẹ àwọn èèyàn pẹ̀lú àbòsí tí wọ́n ń ṣe yìí mà táraka àríyá mi dá bákì ọlọ́run ní ẹranko ẹyọ kan ìṣẹ́kù lórí rẹ̀ so ló jẹ́ pé bàbá sọ̀rọ̀ nípa ìgbà wo la yóò ti parẹ́ àwọn ẹ̀ka yìí ti ó yẹ kí kíní kan ọlọ́mọ subhanahu wa ta'ala láta àti illa baghtatan ìparí ayé yìí ògìgì ni ó dé kò ń ṣe nǹkan tó ṣe wípé ẹ̀ẹ́sọ̀ yìí tó ké dé sí báyìí ẹ̀tọ́ kan kíní kan báwọn kan ṣe sọ́ngbà kan ọlọ́mọ bá ní yóò dé lójijì olùjẹ́gun bàbá wọn kan bèèrè wà nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam pé ìgbà owó tí ẹ̀ la yóò parẹ́ ọlọ́wọ́ ní yas'alunaka àni sa'ati ayyana mursa'a ọlọ́ni wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ nípa ìparí ayé ìgbà wo yóò ṣẹlẹ̀ tí máa ń tẹ́ni zikra ọlọ́ni kí ló kàn wọ́n pẹ̀lú ẹ̀ kí ló kàn ọlọ́ọ̀bọ̀ subhanahu wa ta'ala ní ìwọ kó máa kìlọ̀ ìyà fún ẹni tó bá ń páyà kì á mẹ́rin ṣùgbọ́n pé àsìkò báyìí ni ó ṣẹlẹ̀ ra fi máa ń tẹ̀mí ìdíkra ila rabbika muntaha ọlọ́ọ̀bọ̀ ẹ̀ ló ní ìmọ̀ rẹ̀ ìmọ̀ àsìkò tí ó dé ọlọ́ọ̀bọ̀ nìkan ló mọ̀ kò sẹ́ni tó mọ̀ olùkọ́ nípa tí Jibril alayhi salatu salam tó wá bá nàbẹ̀wá Muhammad sallallahu tó sọ fún ní àdúrà ní àdìsáà ìgbà wo la ń ayé ó parẹ́ anábì ni mọ̀sùlù ànàbì alàmìnà sàáyì ẹni tó ń béèrè béèrè lọ́wọ́ yìí ó mọ̀ ju ẹni tó ń béèrè lọ àti jubril ní àtàlẹ́sọ̀ ọlọ́run kò sẹ́ni tó mọ̀ bàtà yóò parẹ́ ṣùgbọ́n tó lọ́ba subhanahu wa tó bá fẹ́ pa rẹ́ tó bá fẹ́ pa ayé rẹ́ òjijì ni ó ṣẹlẹ̀ ọlọ́ba subhanahu wa ta'ala ní inna sa'ata atiyatun alkiyama nǹkan tó ń bọ̀ wá ni ó akadu fíà ọlọ́ni èmi ọlọ́wọ́n ọba mo pa á mọ́ délẹ́rù pé wá pọ́ sínú kí n pa á mọ́ fúnra mi gan ni ìbá pa á mọ́ fúnra mi ṣùgbọ́n ọlọ́wọ́n ọba nìkan mo mọ́ ń pa rẹ̀ ìtúzà kó ló náà sì lè máa tẹ́pa nítorí kó ọlọ́wọ́n ọba lè fún ẹ̀mí kọ̀ọ̀kan lẹ́sàn tó bá gbélé ayé ṣe bẹ́ẹ̀ náà nìyẹ ọlọ́wọ́n ọba àwọn èèyàn lè béèrè ipe kí ni ìgbà òyìnbó adé àfẹ́rí ọlọ́wọ́n ọba báwọn kan ṣe máa ń béèrè lọ́wọ́ ànábì Muhammad sallallahu ìgbà tí wọ́n ẹ̀sìpẹ́ẹ̀tì lọ́lọ́wọ́ bá lè gbé àbí bí àwọn kan ní àwọn ìjọ àwọn anábì tó ṣíwájú lọ ní ìgbà tó wọn ó fìyà jẹ wọn ìgbà tí wọ́n ẹ̀sìpẹ́ẹ̀tì ni ìgbà tí wọ́n rí tójú ṣú àwọn ní òjò ti ṣú ìkẹyìn wọ́n ti ń wójú ti pẹ́ wọ́n ni àdàrà àádọ́mù tí wọ́n náà òjò ló ṣú ìkí ó rọ̀jò fún wa ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ni ah, ẹ̀mọ̀ kankan bẹ́ẹ̀ wọ́n mọ̀ fàájọ ìtò ìtẹ́ ń béèrè kó tẹ́ nǹkan tó fún látijọ́ ìlú ní tó pa ń rùn yẹn àwọn ẹ̀dẹ́ ṣe kiri wọ́n ẹ̀fẹ́ ti fi ń táwọn olùdáadáa ń bẹ̀. tó ló jẹ́ pé èèyàn tí ó bá ti ṣòfò òun lẹ́ni tí gbé tí fàyàbalẹ̀ fọkànbalẹ̀ lórí ìyọ́ ọlọ́run ọba ọlọ́wọ́ bá ṣe ń kọ́ ṣe wé tó ṣe pé tó bá tó fi yàjà àwọn èèyàn ìgbà tí wọ́n ẹ̀xpẹ́tì ó lè tọ táwọn èèyàn tí wọ́n mọ gbádùn tí wọ́n mọ gbádùn wọn ní ah, ìlú ti da ẹ̀kọ́nọ́mì ti ń bú gbogbo ẹ̀ tí ń ṣe kí ọlọ́wọ́ kan palẹ̀ mọ́ lẹ́ẹ̀kan náà ọlọ́wọ́ bá sọ gbogbo ilé ìfún ọlọ́wọ́ Al-Qur'an Karim so mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ni tó ṣe pé yóò rọ̀ fún ọlọ́wọ́ bá a ah, ní dáṣe láyé nígbà yìí gbogbo àwọn ọ̀rọ̀ ayé tá ń lé káàkiri wọ́n yóò ayé tá kátà ń lé káàkiri ọlọ́mọdé ká mọ̀ pé kí gbogbo ẹ̀ pátápátá ìtànjẹ́ ní ẹni tí ó bá mọ̀ tí ń ṣe yóò gbàtànjẹ́ pẹ̀lú ẹ̀ sọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní wa yaquluna mata hadha al-wa'd in kuntum sadiqin wọ́n ní tó promise wà wọ́lá òdòdóríhìn wọ́lá omi ọ̀sọ̀rọ̀ ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ kéfìrí tán bá mọ ìgbà tó ṣe wípé tí a bá dé iná yìí wọn lè ti kúrò fún wọn yóò máa jó wọn lójú ni yóò máa jó wọn lẹ́yìn bẹ́ẹ̀ tí ó ràn wọn lọ́wọ́ báyìí àti ìmùbàkútàtàn ni ó dé fatem wọ́n máa bẹ nínú àìrójú ráyé ìdààmú bá wọn ọlọ́wọ́ subhanahu wa ta'ala ní fọlá yàtọ̀ tí ó lọ́rọ̀ dáha wọn nílé tí kúrò wọ́n làwọn ìmọ̀rú bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ó ràn wọ́n lọ́wọ́ kò sí ẹni tí ó ti wọ́n ti wọ́n ti fi àwọn òṣìṣẹ́ tán ṣíwájú rẹ̀ ṣe yẹ̀yẹ́ fàhákọ̀ bí lẹ́dínà tẹ́kùrù bí minhum man kanu bí yẹ́ tààzìrù ọlọ́ ni àwọn tí wọ́n ṣe tán fún wọ́n ṣe yẹ̀yẹ́ in tó padà rọ́nù wọn òun náà ni àti pọ̀tán nǹkan tí wọ́n fi wọ́n ṣe yẹ̀yẹ́ lórí so eléyìí jẹ́ ìfi ọkàn dúó tí ni dúó tí mọ́jẹ̀ni tí ó ṣàṣejù mọ́rẹ̀jẹ̀ni tí ó ṣe àìṣètò eléyìí ni wọ́n ń pè ní àdìsíkàn ìdúró déédéé ṣe tọ́lọ́n fẹ́ kí n ṣe ní máa ṣe ṣe tó ní jìnà sí ní máa jìnà sí ṣùgbọ́n ká máa fi ìtara ṣe sí eléyìí ò kì í ṣàrẹ̀ Islam ìtara kọ́nà tí ń ṣẹ̀sìn à ń ṣẹ̀sìn pẹ̀lú ìmọ̀ ni gbogbo ẹni tó bá fi ìtara ṣẹ̀sìn yìí yóò padà kábàámọ̀ tó bá lójọ́ ń gbèjà kíámọ̀

أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك عليكم àwọn ọmọ ọjọ́ pé ikú ní ilé rẹ̀ ṣe ìkejì ní pé àwọn muslim bọ́ọ̀kì ìgbé ìgbé láti ọ̀bẹ̀rẹ̀ nígbà táwọn píkẹ̀ máa ń ṣe níwìyà níwìyà níwìyà akọ́lẹ̀ ìṣẹ́fẹ́ wípé àwọn náà ń pé ìgbàlẹ̀ akọ́lẹ̀ ìgbàlẹ̀ ọ̀nà ìgbìwá ọ̀hún ṣe bá tó ṣàwó ọba all uh, the bank every year not possible not possible thing ṣé new year yìí kí ló fi affect our muslim. eléyìí nǹkan tá a sọ ní ọ̀sẹ̀ tó kọjá ni àtàlẹ́ máa ń sọ àbí a ti sọ ní àmọ́ ìgbà ó ti gbé abẹ́núlù tí wọ́n lo oṣù tí wọ́n lò eléyìí náà ni tó pa wá anábọ̀ Muhammad sallallahu sallam wọn a máa lo nǹkan táwọn èèyàn ń lò tí wọ́n fi ń ṣe dating síwájú kí òun náà tó dáyé àwọn èèyàn a máa lo ọdún eléyìí láti lè fi máa wọn ìbẹ́yìn wọ́n lè ní àsìkò báyìí báyìí báyìí ní nǹkan báyìí ṣẹlẹ̀ bí a bí ọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn ìṣẹ̀lẹ̀ àwọn ìkíní eléyìí àwọn tí wọ́n fẹ́ wá àtàkì kàábà tọ́lọ́ọ̀bá parun wọ́n á fi àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ wọ́n á fi ṣe nǹkan tí wọ́n mọ̀ fi déètì ìṣẹ̀lẹ̀ tí wọ́n mọ̀ fi déètì àwọn ìṣẹ̀lẹ̀ míì tí ó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ á jẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ kan tó pàtàkì tàbí tó tóbi lápèjúwe àwọn ará Madina ológun kan tí wọ́n jà láàrin ara wọn àwọn ìdílé méjì ńláńlá ní Madina àwọn Aus àti Khazraj wọ́n jẹ ogun tí ogun yẹn lásùn kan bí i forty years láàrin ara wọn ni tó pé wọ́n fi ń bára wọn ṣọ̀tá ogun yìí wọ́n a máa lù láti fi déètì àwọn ìṣẹ̀lẹ̀ kéékèèké tó bá ṣẹlẹ̀ lẹ́yìn so à ń lo January February gbogbo yẹn láti lè fi déètì nǹkan níta báwọn èèyàn tí wọ́n ń ṣe láwùjọ wa ṣùgbọ́n tó bá di celebration ọdún mẹ́ta péré náà là ní nínú Islam adha fitru àti ọdún ọ̀sẹ̀ tá a mọ̀ sí júmọ́ anything tó bá fi yàtọ̀ sí eléyìí anybody tó bá mú wá tó pé rẹ̀ ní mùsùlùmí kò sí bí bí fún gẹ́gẹ́ bí n ta sọ ìdù mọ́lídì ní nábáwí ìjírá ìdì ní kíní kan ìdì kò sí tó ń jẹ́ ìdì ní Islam ju àwọn tá a kàkalẹ̀ lọ kama a ti sọ tí àwọn èèyàn lọ kóòrò látọ̀dọ̀ àwọn ẹlòmíì sọ ẹ̀ kíní kan January 1st kan àwọn arákùnrin ṣọdún ọdún àwọn èèyàn kan ní kò ń ṣe ọdún mùsùlùmí tó mùsùlùmí tó ń bá wọn sẹlẹbírẹ́tì ẹ̀ ní kò mọ ẹ̀sìn ẹ̀ yìí dẹ́n kò mọ ìpìlẹ̀ ọdún tó ń bá wọn sẹlẹbírẹ́tì eléyìí nǹkan tí ó pamọ́ sí anybody ní tá a lè ṣe research easily lórí ó ní í ṣe pẹ̀lú ọdún ẹbọ táwọn roman tuntun nípìnlẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ fún ní coloration míì so ẹ̀sìn ti tiwa ó ti clear fún wa ni gẹ́gẹ́ bí sáré ń tẹnu mọ́ ìyẹn òtún wọn ṣe pé òkè àmọ́ àwọn èèyàn lọ́ta àbájọ́ àánú bára wa sọ ṣùgbọ́n làkùn jínú kún wọlé ẹ̀jẹ̀ yìí ara ẹ̀sìn wa ni kálukú ṣe ti ọdún ṣíṣe celebration eléyìí lára ẹ̀sìn yìí tá a bọ̀rọ̀ so àwọn tí wọ́n ní ká máa mú aṣọ wa ẹlòmíà ní ẹni tó bá ti lọ ájì aṣọ ara mi rẹ̀ ní kó wọ̀ wá fún náfílà kan sí táwọn fẹ́ ṣe láti fi bọ́ sínú ọdún tuntun subhanallah mùsùlùmí sọ fún ẹ̀ṣẹ̀ rẹ̀ bọ́ sínú ọdún tuntun yìí ìgbàtọ́rọ̀ wá sọ pé ìnà ìdẹ̀tẹ̀ ṣùgbórí ìdàlá ìpìnà àṣàrà ṣáàrà ni òǹkó ìlọ́dọ̀ ọlọ́wọ́wà méjìlá ni ó dẹ̀ sọ wọ́n fún wa anẹ́bọ̀wà Muhammad sallallahu sọ wọ́n fún wa àti ṣe ọdún àkọ́kọ́ tá a mọ̀ sí kí ni Eidul Fitr tó máa ń wáyé ní first of Shawwal àtúnṣe ọdún kejì tí a mọ̀ sí Eidul Adha tó máa ń wáyé ní 10th of the hijja 11 12 and 13 àtúnṣe àwọn eléyìí ṣùgbọ́n mùsùlùmí wo pé eléyìí ò tó òun ní ìdí ọdún sí kò sígbà tí ò ní ṣọdún eégún àtọdún òru gbogbo ẹ̀ náà ni ó máa ṣe lẹ́nu ẹ̀rẹ́ tí a ní ọdún tó bá bá ní láyé ṣìṣì náà gbogbo ẹ̀ kó mọ́ ṣe gbogbo ẹ̀ lọ yóò pàdé ọlọ́run wa subhanahu wa ta'ala ọdún ṣíṣe méjì náà ní ta ní pẹ̀lú ìlú òṣùgbò tààmù síjú wà lẹ́yìn yẹn kò sí ẹni ọdún tààmù ẹ̀lẹ́gbẹ̀jì ẹ wọ́n ń lo January February kìnnìkan kankan wọ́n ń lo fún dating láwùjọ táwa ẹ̀ ń láìsí àwùjọ tá a wà ní wọ́n lò kò sí nǹkan tó burú mẹ́ àwọn àbúrò bá wọn lò yí mẹ́ ṣùgbọ́n ọdún èyí ò lára rẹ̀ so ẹni tó ṣe yí pé ó ní káwọn èèyàn mọ mú aṣọ ara mi wọn wá káfí wá yan náfílà àkànṣe ignorance àwọn èèyàn ní tí ó exploit àbẹ́ni tó ní kan wọ aṣọ funfun wá òun náà olùlóye ó jòkó lórí ignorance àwọn èèyàn ni because owó kí lòun á sọ fún wọn tó ṣe pé bàbàrà ó lè ní ká wọ aṣọ dúdú gan wá sọ́ra tún wá lè bá wàrà rẹ̀ torí pé kí ni àwọn èèyàn afẹ́rẹ́ ìtẹ̀jọ púpọ̀ ẹni tó bá sọ òdodo fún wa à mú lọ́tà ṣùgbọ́n tó bá ń parọ́ fún ẹni tí ò ṣe wá tó lòun ló ń ṣe wá ìró yẹn bẹ́ẹ̀ là á so kò ní kankan ṣe pẹ̀lú aṣọ funfun aṣọ dúdú aṣọ pupa ká máa tún sọ wípé a kò ní ṣe pẹ̀lú ẹ̀sìn wa rárá lakum wàlẹ̀yẹ̀dìrì kálukú ló ní ẹ̀sìn títí ẹ̀ kó ṣe pé kálukú ṣe ẹ̀sìn rẹ̀ so wallahu a'lam. nàgbélé iná ìkàtà sọ̀rọ̀ pẹ̀ ní ọ̀sẹ̀ yìí tábà fẹ́ràn kátó ọ̀dà bíbú rẹ̀ birthday origin celebration of birthday origin íńtánẹ́ẹ̀tì wà lọ́wọ́ pọ̀lọpọ̀ nìkan káwù ọ́njìn kìíní yìí ó ní ṣe pẹ̀lú ṣáà àwọn èèyàn kan máa fún wọn ní coloration ẹ̀sìn kan àbí kí wọ́n fún ní coloration àṣà ní bọ̀ ní ni nísìnyí kí nǹkan máa ń wò celebrate bá dé ewu ẹlòmí orí ní rí pé àwọn alákatakítí ni ṣùgbọ́n ẹni tó ń sọ̀rọ̀ ẹni tó ń ebe alákatakítí 200 years ago Baba Baba Baba tí ẹ ní ìjọ celebrate here. ìjọ mọ tí wọ́n ń pè celebration of birthday ṣé I celebrate yẹn náà alákatà kìkì nù nítorí fẹ́ sọ pé káwọn èèyàn máa ṣe tó fẹ́ mọ ẹlẹ́ni tí ò bá ṣe gẹ́gẹ́ bí ẹni tó ṣe kú jẹ́ alákatà kìkì nǹkan yẹn kò sínú àṣà ti tiẹ̀ number one nìyẹn nọmba tù òun ni kíkálẹ̀ òkè wà nú àṣà àti jẹ ṣe ní tó bá wọn kálukú ní ó ṣe ìwò fẹ́ kéèyàn kan fi ẹ̀sìn kó fi mú ẹ ikú òkè ìjẹ́sìn Islam ní ká ṣe yìí bọ̀tù wọ́n fẹ́ fi tí ẹ láṣà ó fẹ́ fi mú yàn èyí tó bá ti wá bẹ́ẹ̀ ṣe àṣà yẹn ìtú àwọn sọ wípé kí ni wẹ́ bí wọ́n ṣe rí ìyẹn máa ṣe titi ẹ déni ṣe rí ìyẹn kí ni náà máa ṣe tèmi rárá ìwọ́n máa lè kókó lórí òórò gẹ́gẹ́ bí ẹni tó ṣe fún ṣàṣejù ìwò rẹ̀ rí rẹ lẹ́ni tó ṣe pé ìwọ̀n ń ṣàṣejù nígbà tí wọ́n fẹ́ impose nǹkan ní ilé lórí òun láti sọ fún wọn lẹ́ẹ̀kan àwọn tí wọ́n máa parọ́ pé àwọn ṣe democracy democracy ní àwọn ìlú káàkiri káàkiri lápèjúwe ìsìn ní Amẹ́ríkà tí ẹ̀ka máa fi lè tako homosexuality àbí lesbianism tó ń oppose ẹ̀ tó ń criticize ẹ̀ yìí ó lè bá ẹ̀rẹ́ wọn torí ẹ̀ ṣùgbọ́n the same people àwọn á máa tako àṣà àwọn ẹlòmíì wọ́n á lẹ́yìn yẹn ní wáì tó máa fẹ́yàwó méjì wọ́n á tako ìgbẹ́kògbófin mu àtakò kan lè náà ṣe yẹn ẹ mọ̀ sọ fún àwọn ìlú pé tọ́wọ́n fi lè bánu homosexuality nínú àṣà ti wọn táwọn fi lè pé homosexuality ní àṣà ti ti wa o ní nàìjíríà yóò àṣà ti ti wa tako ẹ mọ̀ try láti mọ̀ sọ fún wọn ẹgbà wọlé na ẹgbà ẹni tó jẹ́ culture títí yín tẹ́fẹ́ ìpóòlẹ̀ lọ́rọ̀ àwọn olórí àwọn èèyàn pẹ̀lú agbára tẹ́yìn so àwọn kan wọ̀nyí ni anything bí ẹ̀kọ́ bá fi accuse Islam ọ̀gbẹ́ fi attack Islam ní tó mú dání yẹn gangan náà lẹ́sìn yanjú ọ̀rọ̀ rẹ̀ so ọ̀rọ̀ celebration of bad day ọdún Islam kà á kún ọdún ni Islam kà á kún ó yàtọ̀ fún pé mo ra mọ́tò mo fẹ́ wẹ mọ́tò tí mo rà ike kí n kọ́ ọ̀nà lẹ́nu jọ eléyìí kì í ṣe nǹkan tí a sọ pé year in year out òun ló ń ṣẹlẹ̀ ó yàtọ̀ fún mo kọ́lé ó yàtọ̀ fún pé dáadáa kan ṣẹlẹ̀ sí mo fẹ́ káwọn bá mi yọ eléyìí rẹ́ níta sọ fún Islam gbà wọlé ṣùgbọ́n mo fẹ́ kó kíní kan tó ṣe pé kíní yìí year in year out làámọ̀ celebrate yẹn ni ó ti di ipò ọdún nínú Islam ọdún bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bàbá ọba àdékẹ́ọ́lá òun ló ní right láti gbé e kalẹ̀ wallahu a'lam subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk